kò sí ilé aládùúrà tó lú ẹ lọ tọkọ tó porúkọ jésù ẹ mẹ́ta báyìí wọn máa sọ pé ah arákùnrin àwọn rí mi ń lo òyìnbó Canada yẹn náà máa ń dárúkọ dáadáa ó ṣe ilé aláàfáà ni kò sí àdẹ̀bọ̀bí tádúrà ti ń gbàgbà báyìí ọ̀dọ̀ àná mi ọlọ́run lẹ́dàá mi mà dúpẹ́ ọ̀dọ̀ àná mi làdúrà mi ti padà wá gbà ah, ọlọ́run àṣẹ o ó tiẹ̀ dáa kí n tiẹ̀ wá lọ mọ àná mi lọ́hùn yẹn kí n lọ mọ àná mo ní láti máa ná mi olórí ah màmá máa ná mi o ah olórí màmá máa ná mi o eh màmá máa ná mi jù olórí lórí olórí lórí. ẹ má fọ ọkọ mi ẹ̀gbọ́n mi ẹ stop ẹ wọn mi ò ṣe é. olórí lórí olóòlòlò olóòlòlò. torí Canada. kẹ́mkẹ́mkẹ́m sí. kẹ́ntùlẹ́dì ni ìwọ ìwọ kì í ṣe fáìtà o kàtàbàtúbù má sí yẹn lọ sí ibi ìjà wọn àwọn àwọn àwọn àwọn ẹkọ tàgbà yín ṣá ẹ fẹ́ ta sílé àná. pẹ́ẹ́nu sọ àwọn ọ̀rọ̀ pé èèyàn fẹ́ tàgbà kọ́ ni ọ̀rọ̀ lóyìnbó là ń sọ yìí ọmọ ìgbà tó lóye ti lọ yàtọ̀ sí yẹn ẹ̀ẹ́n gbogbo àdúrà tó kọ́kọ́ tó dáyé. ẹ fẹ́ fi lóyìnbó ta ọmọ odindi ọmọ dànù. iṣẹ́ yẹn ṣebí máa tẹ̀lé ẹ lọ máa lọ fojú mo fẹ́ lọ wo ibi tó fẹ́ wọ̀. anyways anyways torí pé mo ti mọrú ẹ̀gbọ́n tí mo ní mo dẹ̀ ti mọrú ìwà tẹ lóyìnbó tí mo sọ pé wọ́n wà kò ń ṣe Canada United States ni wọ́n wà mo kàn fẹ́ mọ nǹkan tẹ́ fẹ́ sọ ni. Amẹ́ríkà. Abẹ́òkúta online la dẹ̀ ti pàdé ó slide wọnú DM mi ni ọmọ Ẹ̀gbá ni Abẹ́òkúta ni bíèsì ẹ̀ wá. ẹ ṣáàdẹ̀ ti gbà pé ká fẹ́ ra kí ló tún ṣẹlẹ̀. abẹ́wọ̀tì. abẹ́òkúta ṣé gbogbo ẹni tó bá ń bá yín sọ̀rọ̀ online ló wà ń lo ìbùgbà tẹ́pẹ́ ní ká ọkùnrin ká gbọ́ orí mọ́ kínní abẹ́òkúta ló wà abẹ́ olúmọ ẹbẹ máa lọ wọn ti ní àwọ mọ́tò one thousand àgbé wa débẹ̀. ọlọ́run àti olórí pa mí. àtẹnu. olórí pa mí. ọlọ́run wo òṣìṣì kó tó fi rí ìtẹ̀gbọ́n lé mi lórí. ọlọ́run wo ó kọ̀ wò mí ó kọ ẹ̀ẹ́dẹ̀ farabalẹ̀ kí n kọ yín náà ni. ẹ ẹ farabalẹ̀ ni. olórí pa mí o. ẹ lọ abẹ́òkúta. ẹ lọ abẹ́òkúta omi ló pọ̀ lójú yín. Canada Canada Da. US ló wà USA Da. United States of Abẹ́òkúta usa usa ah àwọn ìgbà mi ó jà mí lólè ara ó tún jà mí ọgbà yín ẹgbà ló gbà yín ó tún jà mí torí sẹǹtì ọmọ yìí ó gbà mí. ẹkọ tara yín lọ́pọ̀ ṣá mi ò gbọ́ rí ẹ̀ẹ́mí tí èèyàn rí ẹ ti asáré ṣọpá ṣọsẹ̀ mo tọ̀ pé gbogbo argument tẹ̀ ti ń argue látà mo tọ̀ pé máa já síbi tó da ni èmi rò pé bí ire lẹ̀ ń wà mí lọ ni mo kàn ti ẹ̀ farabalẹ̀ àgbàlagbà ó máa ń yára láti gbọ́rọ̀ alọ́ra láti fèsì oṣù girigiri kan bọ̀ iwájú ló lọ́gọ́ ìwà mi lọ àtẹnu àgbàlagbà ẹ̀yìn sá ló lọ́gọ́ ìwà mi lọ mi ò mọ̀ ẹ má lọ wá ṣẹ́ṣe mi ò mọ̀ yé o. ẹ máa ṣọ́ mi kí last week náà ẹ ṣọ́ mi ṣọ́ mi ah, ṣọ́ mi ṣọ́ mi. olórí ò lè fẹ́. ọmọ ìjẹun ṣe kinní kan. Ah, ah. eré lèmi kí wọ́n fẹ́ jẹ tẹ́lẹ̀ kó fẹ́ lọ sí Áfíríkà ò lè fẹ́. mi ò lè fẹ́. ọlọ́run ọlọ́run lè fẹ́. ẹ ní ẹ ní point ẹ̀gbọ́n mi ẹ ní point. olórí ò lè fẹ́. ó dùn mí pé mọ́mí wọ òbí ju àwa méjì lẹ́yìn ní point. òbí lè ti ti lẹ́tọ̀ọ́ àti àti ni ó lè Abẹ́òkúta ló wà ọmọ mi dẹ̀ ń gbádùn ó ń ṣe dáadáa pẹ̀lẹ́ àwọn ọ̀gbádùn. ó ṣiṣẹ́ gidi ó ṣiṣẹ́ gidi. ọmọ ọ̀gbádùn. ó slide wọnú díẹ̀ mú mi ò mẹ́gbọ́n mi ò mọ fámìlì ẹ̀bọ̀n tọ́lọ́. owó ló fẹ́ fẹ́. mo máa fẹ́. Ah, ó jẹ olóyún kọ́. ọlọ́run aṣọ wọn lọ́ọ̀rọ̀ ara wa kalẹ̀. láíláí àdúrà yóò lè gbà. àdúrà àgbàlagbà ń gbà. ló wà wá lọ tálámẹ́ríkà ló wà tó lè fẹ́ gbogbo eléyìí náà ṣe látara film trick ni o lè fẹ́. mo tún gbọ́n jù yín o lè fẹ́. ọmọ nu yín gbọ́n jù yín. tàbí gbogbo eléyìí mi ṣe mí náà èmi náà gbogbo mo fẹ́ wú ẹ wò ni mo fẹ́ mo fẹ́ mo fẹ́ yẹ ẹ wò ni ah! mo fẹ́ mo fẹ́ yẹ ẹ wò ni gbogbo eléyìí mo ń ṣe mo fẹ́ wo ọpọlọ ẹ pé ṣé ah! lóòótọ́ ni ìwọ o lè fẹ́. o ah, lè fẹ́ ìwọ náà bẹ̀rù Ọlọ́run ìwọ náà bẹ̀rù Ọlọ́run o lè fẹ́ ọbẹ ṣe ẹkọ ń jọkọrọ ẹ ń jọbọrọ ẹ ń jọbọrọ ẹ ń jọbọrọ ẹ ń ṣe ẹja ẹ ń ṣe ẹja iṣẹ́ wo kankan kápátá wàdà tí iṣẹ́ wo bàbá yẹn ṣe lábẹ́kúta. ó sì wá ṣe ọlọ́run á dẹ̀ pèsè fún ó sì ń wáṣẹ́ tún ni mm. lórí ọ̀rọ̀ pé ó sì ń wáṣẹ́ náà ni ìwọ tó jẹ́yàwó <laughs> oríṣiríṣi ìwọ tó jẹ́yàwó náà ìwọ ọ̀dọ̀ bọ́dà náà ló ti mánéjì ẹ̀yin bẹ́ẹ̀ ni iṣẹ́ tẹ wà nulé tí mò ń bọ́ ọ̀dọ̀ bọ́dà náà ló ti mánéjì ẹ̀yin tí mò ń bọ́ ń kọ́ ṣe níṣẹ́ lọ́wọ́ ni ṣe níṣẹ́ lọ́wọ́ kí n bọ́ ẹni tó ní pé mi tí ò ní pariwo mọ́ mi eh. lójoojúmọ́ ó tẹ́ mi lọ́rùn. aṣọ ọ̀pá mẹ́fà ti máa rán mẹ́rin mi lọ́gbọ́n méjì tó kù ló fi ń dọ́gbọ́n ṣe ra ẹ. onímọ́tò. Eh, onímọ́tò irú mọ́tò wo ló ń lò. ó ń lo mọ́tò. irú mọ́tò wo. èmi ò mọ. Eh kọ́mọ̀ lọ́jọ́ rí mọ́tò lísì ìyá Ìbàdàn ẹ̀yin tó ń pariwo school bus kọ́mọ̀ lọ́jọ́ rí mọ́tò lísì ìyá Ìbàdàn. irú ẹ̀ náà ni irú ẹ̀ ni irú ẹ̀ ni irú ẹ̀ ni. tí ẹ wá online dating tá à ń palantia tá à ń pariwo látara púpọ̀ nù wa ni òmọ̀túnmọ̀ ohun tí ń jẹ́ online dating ó ní ìbáraẹnidọ́rẹ̀ẹ́ láàrin ọkùnrin ọ̀dọ́kùnrin àti ọ̀dọ́mọbìnrin lórí ìlà tàbí tá a tún lè pè ní lórí ẹ̀rọ ayélujára ẹni tá a rí rí tá àti ìmọ̀lémọ̀ náà ṣùgbọ́n tá à ń bá ní dọ̀rẹ́ tí fẹ́ tí eré ìfẹ́ sì ti ń ga sí wọn là ń pè ní online dating lédè olóyìnbó mm-hmm. èmi fọ àkékọ́rí pé àbúrò mi ò gbọdọ̀ ṣe ń tó jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní tí àwa ń fi àdàgbẹ́ ètò rọ̀ sí ni wípé online dating online dating tá à ń pariwo tá à ń palantí alátàárọ̀ ẹ púpọ̀ nu wa ni ò mọ ìtumọ̀ online dating èyí jẹ́ ìbánidọ́rẹ̀ẹ́ láàárín ọ̀dọ́mọkùnrin àti ọ̀dọ́mọbìnrin tó ṣeéṣe tí wọ́n rí ara wọn rí tó jẹ́ pé orí yálà orí ẹ̀rọ alátagbà orí ẹ̀rọ ayélujára náà ti pàdé ara wọn tó jẹ́ pé wọ́n tí ì ríra wọn rí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n sì ń bára wọn dọ̀rẹ́ tí ìfẹ́ sì wà láàrin wọn wọn lè mẹ́fà akẹ́kọ̀ọ́ rí sí pé àbúrò mi ò ní ṣe láéláé àmọ́ láwọn ìgbà míì kínní òun máa ń ṣiṣẹ́ o ó máa ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òbí tàbí alágbàtọ́ gẹ́gẹ́ bí olùṣọ́ ojúṣe wa náà ni wípé ká fi àwọn ọmọ wa àwọn ọ̀dọ́mọkùnrin ọ̀dọ́mọbìnrin wa ká fi wọ́n sínú àdúrà kórí ọmọ sìn wọ́n lọ kí wọ́n má ṣìyàn lórí ọ̀rọ̀ ìbánidọ́rẹ̀ẹ́ ẹlòmíì ti rí kú ẹ lórí Facebook hmm. ẹlòmíì sì ti rí ọkọ alálùbáríkà tiẹ̀ yẹn tó di ọkọ tó sanjọ́ fún tó jẹ́ wípé ohun gbogbo lọ nírọ̀wọ́ nírọ̀rùn tí ò sí wàhálà ó jẹ́ gẹ́gẹ́ bí èròǹgbà tiwa lórí ètò tòní àbí kí nìkan tó ní mo sọ jàre. ṣé ibi tẹ́tí ẹ̀ gbé bàyẹn mm. pé ẹlòmíì ti rí kú ẹlòmíì ti fi kú ṣèfàjẹ́ ẹlòmíì ti da láàbọ̀ ara mm. ẹlòmíì dẹ̀kẹ̀rẹ̀ ó ti rí tiẹ̀ mú mm. sí dáadáa sí dáadáa nǹkan ẹ̀kọ́ tẹ̀mí kan máa sọ ni wípé ẹ má ṣe àfarawé nítorí pé táyé ṣe é ó jẹ lọ mi ò ní pé kẹ wá máa retí kí gbogbo yẹn máa slide wọnú dm wọn torí pé ẹ̀rọ àwọn kan tó jáde sórí ẹ̀rọ ayélujára pé àwọn ti wà orí kíní kan làwọn ti pàdé ọlọ́run dẹ̀ bá wọn ṣe ó dẹ̀ jẹ́ wọ́n ka ten years wọ́n ti ka eleven years of marriage ẹ má torí ẹ̀ wá sọ pé ẹ̀yin náà wá gbogbo yẹn máa slide wọnú <laughs> dm ẹ má ṣe copy copy o copy copy o da àmọ́ tírú ẹ̀ bá ń ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ yín tẹ̀ wọ́pẹ́ ọmọ mi ò online dating ló ń ṣe ẹ má sáré bá wọn lè instead gẹ́gẹ́ bí òbí gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ bá wọn fi ojú ṣùnùkùn hmm. kẹ́yìn náà máa fi bá wọn bá torí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa gan tó ń wálé lójoojúmọ́ tẹ̀ ń pẹ́ ní tẹmọlé tẹmọnú ẹ̀ tó bá ń fìwà pamọ́ ìwà ọ̀tọ̀ níwà tó máa kọ sí obìnrin tó ń fẹ́ hmm. bọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ àgbàlagbà bó ṣe ń wọlé tó wá wọ ọmọ yín yẹn máa mọ̀ pé à ah, hmm. ọmọ yóò lè ní sùúrù because ohun tójú ọmọ yín kéré ò rí tójú gẹ̀yìn ò rí tójú ọkùnrin yẹn ò rí ojú àgbàlagbà máa rí. wọ́n fi ni pé tí ẹ̀yin tí àgbàlagbà tó dorí kodò báyìí tí ń wò hmm. bí ọmọ kékeré bá gun pẹ̀tẹ́ ẹsẹ̀ alájà mẹ́wàá kò lè rí kò lè rí kò lè rí ntàgbàlagbà bá wò rí lórí eh, ìgbó tẹ́lí bàbá yìí eh, gbogbo ìtọ́mọdé bá gun pẹ̀tẹ́ ẹsẹ̀ kò lè rí rárá rárá ìtọ́pẹ̀ ní àgbànú. lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi àdúrà tá à ń gbà fún gbogbo ẹ̀yin òbí àti ẹ̀yin ọ̀dọ́ langba tí ẹ̀yin bá ní dọ̀rẹ́ lórí ẹ̀rọ alátagbà lọ́kùn òjọ̀kan lágbára lọ́wọ́ ọlọ́run ọba àní kàgbákò àní ṣìfẹ́ ọlọ́run aṣẹ́ lọ́nà gbogbo alórúkọ ẹ ẹ kó tó di pé a abala ìlẹ́sẹ̀ lẹ̀. gbogbo ìgbà la ń sọ fún yín lórí ètò yìí pé kẹ́ ẹ fi ìpolówó yín bá wa dòwò pọ̀ lórí ètò yìí lágbára ọlọ́run ajá máa búgba yín jẹ gbogbo ìpolówó kẹ́ gbé wá sí nọ́mbà twenty two coca street off Orímọládé bus stop college road ní ìlú ọgbà ńlò èkó gbogbo tẹ bá ṣe pátápátá la máa jẹ́ kí ayé bá yín mọ̀ lórúkọ gbogbo àwọn àtàjọ kó ètò ìjọ là ń dágbére fún yín lórí ètò fún tọ̀sẹ̀ yìí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 lórúkọ gbogbo àwọn àtàjọkọ ètò ìjọ wọn ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹni tó jẹ́ adarí ètò fún wa lónìí náà ni ayélujára olúwafẹ́mi ah iṣẹ́ ńlá mo gbé fún wa o àti joshua owóẹ̀yẹ òun ló yá tó wà ní ìdí ẹ̀rọ tó ń gba òun tó ń gba àwòrán sílẹ̀ samuel ayédè ló ń gba òun wa sílẹ̀ ilé agbára lọ́hùn wùmí adébáyọ̀ ló ń ṣe àtúntò rẹ̀ tó ń wò eléyìí tó yẹ ká yọ eléyìí tó yẹ ká fi lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi pọ̀ ní pèyín ti fẹ́ ń lọ̀gá àpà pátápátá tó ń ṣe adarí ètò yìí ah àyè yẹn ò ní bàjẹ́ àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ iléeṣẹ́ Orísun tẹlifíṣàn ò ní bàjẹ́ àbúrò mi ọmọ dáadáa ọmọ tó skin gbà kan jù gúngún ẹ figure eight tó ń trending báwo ni gbàgbé lọ ọmọ ìyá mi kò ní bàjẹ́. <laughs> ọ̀rẹ́ àtọ́lẹ̀ o sílẹ̀ o ẹ́ ó pa bọ̀dá ẹlẹ́gùn lórí ètò lónìí ojú ọmọ kò dáa gbẹnu sọ̀hún bàjẹ́ ọmọ kékeré. gbogbo olólùfọ́ ọ̀pọ̀lọpọ̀ mi dùn ayọ̀ mi kún torí pé kí ni ayọ̀ àtàláfẹ́ la fi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 òun la ṣe gbẹ́tò ìkalẹ̀ fún de yìí ẹgbẹ́ tó wá ẹ dá pọ̀ mọ́ wa ká jẹ́ ṣé kíni ká jọ pa owó yìí ní yamuyamu yamuyamu kápò yìí máa ga sí kó máa pọ̀ sí i a ti wá sọ pé èmi ti fẹ́ máa lọ èmi nìkan ni mo ń lọ ṣájọ́ ń lọ ni ṣájọ́ ń lọ ni Ah, àṣà àjàmọ́ bọ̀dá tó lọ usa united states of abẹ́òkúta tó ń gbé kiri bọ̀dá ó ní usa ó níbi kankan lọ kò lè fẹ́ abẹ́òkúta lẹ̀ ń lọ lẹ́tí wọn lọ kí wọn one thousand canada lèmi ń lọ kó gbẹnu sọ́hun ẹ lọ fi one thousand kí àwọn àna ẹ ah. gbé odindi ọkùnrin bá lé ilé ẹ fẹ́ gbéra yín lọ kí àná àná tẹ́ ẹ̀ rírí ẹ̀ ní tíì gbẹnu sọ́hun ó bàjẹ́ ní washington gbalagbà.